بالحق والهدى والنور ṣùgbọ́n tó lálàáfíà ni inna Allaha wahid ìyẹn ló fà á tó jẹ́ pé ibi yìí náà wa inna Muhammadan torí continuation wa naqulu inna Muhammadan sọlá yẹn ti wà nìyí tọ́yì níta àfa wa kọ tíra wa yìí lé lórí tíra wọn lé lórí orí kíni orí kíni tawhidullah síbẹ̀ náà ibẹ̀ kọ̀ naqulu fi tawhidillah bọ̀rọ̀ tí wọ́n bá dé bẹ̀rẹ̀ ìsìn ọ̀rọ̀ ń pa ànábì kí ló gbé ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam wá síbi ọ̀rọ̀ tawhidillah mo rò pa àgbọ̀ yìí ti bá ka muqaddima tí wọ́n ní naqulu fi tawhidillah mu'taqidina bi tawfiqillah inna Allaha wahidun la sharika lahu nígbà tó yẹ pé ọ̀rọ̀ tawhid òun ni ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ kò tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa kí ló wá gbé ọ̀rọ̀ àdúgbò wà wà ní sáàlà kí ló gbé wọ́n bẹ̀ tọ́lọ́ ọ̀rọ̀ tó fẹ́ wáyé bí nìsí ọ̀rọ̀ àdúgbò wà àtọ̀rọ̀ ní sáàlà ṣé bẹ́ẹ̀ ni ayé bẹ́ẹ̀ kọ́ ẹ dá mi lóhùn bẹ́ẹ̀ tọ́yì tó wáyé pé bẹ́ẹ̀ ni báwo ló ṣe kàn ọ̀rọ̀ tàwíìdì àwọn onímọ̀ wọ́n jẹ́ òye wa wípé kò sọ́dún tá a fẹ́ dá sí ọ̀rọ̀ ní tí wọ́n ń pè ní tawhid òun lọ́rọ̀ iman síbẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ṣé ẹ mọ̀ pé tawhid òun náà là àkídà àkídà òun náà ni al-iman nítorí ẹ̀kí yẹn ojú sọ̀kan nítorí ẹ̀kí yẹn ọgbàgbọ́ ìmánu táwọn sọ̀rọ̀ parí ó ní àká sálàyé mi tiẹ̀ àwọn onímọ̀ máa ń pín tawhid sí i aláwọ̀kọ́ ni atawhid alam tawhid tó jẹ́ general mọ̀lùpàlà yẹn mi ti ìyẹn wọn ni a máa ń pè ní arkanu islam arkanu iman jàre wọn ni a máa ń pè ní kíni o arkanu al-iman iman yẹn òun gángan ní ìpìlẹ̀ ìtìkọ́dù al-sunnah wal-jamaah mọ̀lùpàlà yẹn mi ti ẹ̀ẹ́dẹ̀ yìí pé níta fáwọn afẹ́ sọ̀rọ̀ fún wa ń pa rẹ̀ bí òun ni àjọ kan alìsúnnátì wáyé àmà síbẹ̀ náà ilẹ̀ kọ̀ tábà afẹ́ sọ̀rọ̀ àkánu lè má eré tó ṣe pé òun náà ni madaru tawhid wa madaru al-aqidati al-islamiyya sí ọ̀rọ̀ tó bó wà àti ìsọ́lá wa ń bí àmì ìsìnkú ọ̀wà rẹ̀ kódà èèyàn lè nígbàgbọ́ nínú ìjọ ọlọ́run tí ó bá nínú bó wà wà ní ìsàlá sálàyé mi ti torí pé ọlọ́wọ́n bọba tó láàrẹ ká ló sọ pé òun rán àwọn èèyàn kan tí wọ́n máa jẹ́ wòsàpọ̀ báyìí náà náà wà báyìí náà níbi jíjẹ́ sí ọlọ́wọ́n bá ní o kéṣe níbi máa pe ọlọ́wọ́n ṣùgbọ́n àwọn ni wọ́n sọ fún ayé pé ntọ́lọ́wọ́n bá fẹ́ yìí ọlọ́wọ́n bá ní sọ báyìí fún yín àwọn ọmọ àjọ àmọ̀ tẹ̀lé mo rò pé ọ̀rọ̀ mi yẹ ó wa wà ní sùn tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ànàbúwa wàrìsálà ara ọ̀rọ̀ tàwíìdì tó ṣe é pé níta fẹ́ mọ̀ nípa ọlọ́run gan àti nípa jíjẹ́ ọ̀kan ṣoṣo rẹ̀ sáàlì mà tí kì bá ṣe pé àwọn ànábì ọlọ́run bá bá sọ fún wa tàbá àwọn ìránṣẹ́ ọlọ́run bá sọ fún wa sáàlì mà ẹ̀dá mi lóhùn àlè mà ìyẹn làwọn afáàfin sọ wípé tawxiid allahi tacaala yutlaqu wa yawna bihi alcaqiida bicaama sálàyé mi ti ń gbà àdìọ́ kan ní ọmọ ń gbà lérò jẹ́ máa sọ pé tawhidullah fakulu al-aqidati bi arkani al-imani tadkhulu fi tawhidillah torí gbogbo ọmọ sẹ́ni padà sọ́dọ̀ ọlọ́ni ẹ máa wo al-imanu billah wa malaikatihi ọ̀dọ́ ta ló padà sọ wa kutubihi wa rusulihi ọ̀dọ́ ta ló padà sọ lọ́lọ́ mo rò pé àlàyé mi ti ìdí nìyẹn tó fi jẹ́ ọjọ́ ìpín ara tawhid ara rẹ̀ ni mo rò pé àlàyé mi yé wa ìyẹn náà ló lè fà tó jẹ́ pé àwọn àfáà tí wọ́n ti lọ tí wọ́n kọ́ ọ̀rọ̀ nípa mímọ̀ ọlọ́hàn bọ̀bà tó láàrẹ̀ ga lọ́kàn kò sẹ́nìkan nu wọn tí ò ní sọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tí ò ní ẹ jẹ́ wá padà síbi tá a wá sọ. wọ́n ní wàá yín na muhammadan abiduhu mustapha anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ máa wo ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn afa máa ń kọ́ wa ó ní wa inna muhammad walam yakul wa inna sayyidana muhammad kò bí sayyidu ẹ ẹ jẹ́ pé ah, ah sayyidu ẹ eh, sayyidu náà àbí wọ́n láti mú wí náà. Ah, táwọn yẹn bá sábẹ̀ dákọ̀ ànábì.

radiyallahu anhu kí ló mú ọ lẹ́sẹ̀ kọ́ wá sọ fún mi tí má ti parí mo rí ọ. ṣé ẹ gbọ́ mi ṣé ẹ ti gbọ́ Sheikh Abubakar ok ṣé ẹ ti gbọ́ Sheikh Umar Sheikh Usman bin Affan ẹ dáhùn ṣé ẹ rí àwọn yẹn wọ́n á tóbi ju pé kéèyàn fi Sheikh qualify wọn nítorí mo lè bá pàtàkì lọ jẹ́ kí ojú ẹ tá à ń lo ṣéèkù fún àfẹ́ ń pàtàkì wọn ni. ẹ gbọ́ mi ṣé bẹ́ẹ̀ ni àbẹ́bẹ́ kọ́ àwọn táwa ń lo táwa ni pé tá a bá sọ fẹ́ẹ́ nìkan pé àfa làgbájá sẹ̀ǹpá àwọn èèyàn ọkùnrin ilé ṣùgbọ́n tá a bá ní ṣéèkù làgbájá àpọ́lẹ̀ máa pọ̀ sí àbí òní pọ̀ sí. àwa ń fi pípé àwọn èèyàn ní ṣéèkù pípé wọn ní ustaz òun là á fi buyì kún wọn nítorí pé ó kọ ọmọ lásìkò ní ìdàbòyè nínú ìlú wa gbọ́rọ̀ yẹn yẹn orúkọ wọn kò tó ohun tó lè bu àpọ́nlé àti iye àjẹyẹ fún wọn á wàá fi ṣe kùrọ̀ lẹ́gbẹ̀ẹ́ kó kọ yẹn lè tó kọ yìí á fi sáàbù gbé lẹ́gbẹ̀ẹ́ kó kọ yẹn lè tó kọ àpọ́nlé mọ̀lùpàá láyé ni pé á ìmáàmù sí ìmáàmù àgbà ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá pé ìmáàmù yóò lápọ̀ nígbà bá tó fi ti àgbà sí àpọ́nlé yìí ó tún pọ̀ sí àbí òní pọ̀ sí àwọn ni ìmáàmù ọlọ́pàá ni o kìí sí ìmáàmù lásán o tí a bá ti ní ìmáàmù ọlọ́pàá tàbí ká ní ìmáàmù ayé anas ìmáàmù jami wọ́n sàtún wọ́n karama rẹ̀ pé mo sì fi yọ sí torí kó lè bá a kí ni o kó lè dùn ní kó lè yọ owó <laughs> ṣé àwọn èèyàn kan bẹ́ẹ̀ ká fi irú rẹ̀ sówó kọ wọn àbùkù ni torí pé ó kọ wọn ó ti tó wọn alápọ̀nlé ó ti tó wọn alápọ̀nlé ìyẹn ló fà á tó jọjọ pé ọ̀kan nínú ìlànà alùsùn náà ìjàmá wọn ni kí gbọ́dọ̀ sẹ́yìn sẹ́yìn sẹ́yìn kì í pọ̀ lẹ́nu wọn ẹ rí pé àwọn mi ẹ bá rí àwọn ará ìlú àwọn bàbá ní sí sẹ́yìn dì ní wọ́n dà ní ṣe ya sẹ́yìn sẹ́yìn sẹ́yìn dùn ní gbogbo èèyàn tó bá láti fẹ́ pọ́n ọ lé wọ́n sàyádà rẹ̀ sọlá yẹ mìtẹ sẹyìn ni ṣe wọn mọ sàjádà lọ mọlọpàá yẹ mìtẹ báwa náà ṣe ń fi àwọn tó àdá kọ yẹn tá a ṣe fi ń bá pọnlé fúnra wa mi ṣùgbọ́n ẹ lọ gbogbo àwọn ààyè àpọnlé tí ó kọ àníbà Muhammad sallallahu alayhi wa sallam tó wà tí ó kọ ìhù sí ní fipá ẹ ní ibìkan bẹ tí èsì Muhammad ni wọn dà ẹ já pé. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah muhammad kìí ṣe ashhadu anna nabiyyana wa sayyidana wa maulana muhammadan sallallahu alayhi wa sallama rasulullah sẹ́wọ̀n kékeré ṣe bẹ́ẹ̀ láti sọ bá a ṣe wù yẹn ẹ wọlé ọ̀nà muhammadun rasulullah. ما كان محمد أبا أحد من رجاله ولكن رسول رسول الله بكنا آه ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد وهكذا وهكذا تابعت الكومبين gbogbo àwọn bíi àyè àpọ́nlé tá a bá sá ti rí ọkọ̀ anábìá muhammad sallallahu alayhi wa sallam muhammad láàrin muhammadu rasulullah waladina maahu asida walalifari ruhamahu bayina ó ní wa inna muhammadu muhammadu kò sọ pé wa inna sayyidana wa inna nabiyana muhammadu tá a bá sọ pé nabiyana muhammadu yẹn tún lọ tùmọ̀ ká ṣe máa ṣàyíyáda rẹ̀ tàbí kí wọ́n ní a ah, ẹ̀yẹ ká máa pọ́n ànábì ànábì wa muhammad nígbà tí wọ́n ń lọ àwọn nígbà tí ẹẹ anabi àwọn anabi ńlọ anabi mélòó ok kuraani ìṣẹ́kù láti ẹjọ́ yà bí ah, ẹ̀ńtọ́ ti nìyẹn nígbà tí wọ́n ń lọ tó anabi wọn sọ fún ọmọ Aisha tó lọ́ba ayé ń sún wọn pé tó káwọn ro respect Yorùbá o ó ní àjà fún kò sí àjà fún mo rò pé àjọ mi ọlọ́run kò kún lọ́wọ́ wáyé ní Muhammadan anabi muhammad sallallahu alayhi wa sallam abduhu alimusafa abudu ọlọ́run alimusafa ẹni tọ́lọ̀ wọn bá ṣàlẹ̀ sọ ṣé ẹ rí kìíní yẹn bóyá ẹ jẹ́ ntúndé lẹ́yìn tó mọ̀ sàlàyé lọ anabi muhammad sallallahu alayhi wa sallam abudu ọlọ́run abudu òun ni ẹrú sí kì í ṣe ẹrú sára gbọ́n tí wọ́n wí ẹrú sí ọmọlábí ìgbọ́n tó jẹ́ ẹrú sí fọlọ ẹrú tí ń jọ sí fọlọ ẹni tí o bá ti wá ṣetán láti jẹ́rú sí fọlọ òun lòún mọ́ wá ní ẹrú sára gbọ́n mi ẹrú gangan ẹrú tí èso ọmọlábí ẹni tí o bá ṣetán àti jẹ́rú sí fọlọ ló máa ń jẹ sára yìí ti gbogbo wa yìí ẹrú ni wá fọlọ ṣùgbọ́n ẹrú sì ni wá torí báyìí ọmọlàbí ni wàá yẹn ṣe ẹrú àti lóko ẹrú sọlá yẹn kùtì tẹ́lẹ̀ ní wọ́n wá ní òun sí lọ́run tó òun nígbà kọlọ táwọn wá jà wọn lógun àwọn wà á di ẹrú fún àwa tá a jẹ ẹrú sí kọlọ mo rò wọ́n láyé mi ní àwọn ọmọ ẹrú kọ tó bá wọn lè mú mi lọ dànù àbọ̀ lọ tà wọn. wàhákàtà wàhákàtà tó láwọn yẹn láwọn ò fi àpọ́nlé torí kí wọn àlè tẹríba fádẹ́dà wọn lọ ọ̀ndẹ̀ ẹ̀dá là ń pè wá. mo rò pé kíní yẹn ó yẹ wá bá wọn. tọ́yì wà inna muhammadan anábìá muhammad sallallahu alayhi wa sallam abduhu mustafa ẹrú sin ọlọ́run ọba ni tọ́lù ń sàlẹ̀ sà. tọ́yì ẹrú sin ọlọ́run ní báwa náà sì jẹ́rú sin ọlọ́run. lẹ́yìn ìgbà náà òun wá yàtọ̀ sáwọn àtọ́jú bọ́ọ̀lù ń sàmúlẹ̀ ó ṣàlẹ́sà pẹ̀lú kíni pẹ̀lú àwọn kan tí ń bọ̀ láàdín ṣé pípé ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́rú sí àpẹẹlẹ wa ń bẹ̀ fún. ẹ̀yẹ dáhùn sí àpọ́nlé wa ń bẹ̀ fún àbábùkù sáàpọ́nlé lọ́wọ́ à ń bẹ̀ àbábùkù àpọ́nlé kí làpọ́nlé lọ́wọ́ à ń bẹ̀ bẹ́ẹ̀ báwo. torí pé sàmì tilẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó ń ṣe rí ipò tó ga jù tí ẹ̀dá máa dé onímọ̀kọ́mù ẹ̀kọ́díyà onípò tó ga jù torí tí yẹn bá dé mọ̀kọ́mù ẹ̀kọ́díyà fọlọ́ tọ́lọ̀ ń fi gbà ọ́ gangan fúnra rẹ̀ ní ẹrú sìn ó ti gba odò iṣẹ́ rẹ̀ sálàyé mi ti torí àìmọye èèyàn náà ni ó pera rẹ̀ lẹ́rùsìn ọlọ́run tọ́lọ́run ò ní tẹ́wọ́ gbà lẹ́rùsìn ìyẹn ló fà á tó tó kékeré àwọn abi tọ́lọ́run ti ṣe àwọn nǹkan tó lágbára nǹkan àpẹẹrẹ nǹkan yìí nǹkan ìyẹ fáliba Muhammad sallallahu alaihi wasallam àmì ní òkè bẹ́ẹ̀. ẹ máa wọ subhana alladhi asra bi 'abdihi laylan min al-masjid al-harami. إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا sẹ́mi kọ́lọ̀ fẹ́ yàn ánábì mbẹ́ torí pé irun tó ṣe fún kò sí fẹ́ẹ́ nìkan kò tó wá sí fún ánábì yàn kọ́sáájú ẹ̀ hàtá ni Musa tó bá sọ̀rọ̀ orí ilé yìí ló ti bá sọ̀rọ̀ kọ̀lọ́bọ́lọ̀ sàmù. ọlọ́wọ́ afẹ́ ròyìn àmì sọ́lá ayé wáyé ọ̀sálàm pé ní òru ọjọ́ kan ó sì rìn àjò láti Mẹ́kà wá sí bẹ́tì mọ́kìs lóru ọjọ́ náà ló wá sí sámà tó wá bọ́lọ́ wọn bá sọ̀rọ̀ ọlọ́run fẹ́ yìí kò wá lo kọ́ míì láti fi pè ń bẹ̀ ó ní subhana alladhi asra bi abidihi layla mímọ́ ni fọlọ́run bọ̀ bàtọ́ la rẹ̀ ká tó mú ẹrú sìn rẹ̀ nìyí ooru sálàyé mi ti tó túmọ̀ sí pé ọlọ́run bá jẹ́rìí sí jíjẹ́ ẹrú sí òdodo rẹ̀ fún òun tá a dán ẹja tó gbogbo mi wà á nà hàn lámà kọ́ọ̀mà àdìbòlọ́hì yàjẹ yàjọ yàtọ̀nù nà àlẹ́yìn nìbàdà. sẹ́ńkóró yànnàbì sallallahu alaihi wa sallam kí ló wà kú àbùdùlọ́hì ẹrú sí ìtọ́lọ́wọ́ láti tashrifa wa ikraman lahu sallallahu alaihi wa sallam láti kú yìí káàdì níbi àti láti pọ́nlé ọlọ́wọ́n bó olóhùn kámi ìdúgbò pẹ̀lú àbùdùlọ́. ẹ ìgbà tọ́lọ̀ tó sọ̀rọ̀ Isra yẹn náà níbo mi ó ní pé fa awùhá ìlà abẹ̀díhì máa awùhá nítorí wọn bọ̀bá tó la lẹ́ka bẹ́ẹ̀ fi ránṣẹ́ sẹ́yìn sí òfin ránṣẹ́ sí ta lẹ́ rúṣin rẹ̀ tí ń sọ̀rọ̀ parí anabi Muhammad sallallahu alayhi wa sallam ok wa in kuntum fi raybin mimma nazzalna ala abidina kí ló tó pè bẹ́ẹ̀ abdu tabaraka alladhi nazzala al-furqana ala abdi alhamdulillahi alladhi anzala ala abdi ẹ wà wọn nìṣúṣu yẹn gbogbo mọ̀kọ́ tó bá ti jẹ́ ààyè ààyè àpọ́nlé ààyè ohun mẹ́rin abdul ọlọ́wọ́ pa nígbà Muhammad sallallahu ó lẹ́kọ̀ọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a padà mẹ́nu bà ṣùgbọ́n àwọn àyà tìyẹn ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nínú ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó wà láàyè mí náà nù Al-Qur'an tó yẹ ká mú ẹ máa wọ o ọlọ́run bọba tó láre ga ọ fẹ́ kó ọ̀rọ̀ padà sáwọn akéwì lẹ́nu àwọn tí wọ́n ń sọ pé àwọn màláíkà ọmọbìnrin ọlọ́hàn ọba ni wọ́n oníwà kọ́ọ̀lù tẹ́kọ̀dà rahmanu wàlàdà wọ́n ní ọlọ́hàn ọba oníkẹ́ àṣekárí ayé wọn ló bímọ subhana mímọ ní fọlọ kí ló wá fi tẹ̀lé bal ibadun mukramun ọlọ́ọ̀ni ẹrú sì ni wọ́n wọ́n ti sì dára pọ̀ ní ọlọ́hàn bá bọ̀wọ̀ fún wọn ọ̀pọ̀ wọn lé mo rò pé àgbọ̀ mi tọ́lọ́hàn ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ààyè tó ti buyin kún ànábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ló pé o àbúrò ṣé wàá rí alimusafa tó gbìyàn àwọn onímọ̀ ní wípé ẹ̀rí bọ́lá wọn bá ní pé Allahu yasafi mina al-malaikati rusula wa mina an-nas fàlísìfà ẹ̀rí bọ́ wa mẹ́ Allahu yasafi ọlọ́run bá mú tẹ̀sán lóye anigba Muhammad sallallahu alaihi wasallam tá a bá wo àwọn ohun tọ́lọ́wọ́n bá ṣe fún àwọn ohun tó gbé kú òní ipò ìjẹyàn lásán síbẹ̀ láyé ọ̀ lápẹ̀jùwẹ̀ irú ìrìn àjò tó rìn lóṣù kan àbọ̀sẹ̀ méjì téèyàn bá ti rìn ní olè ìlú tán ó rìn lóògùn ọjọ́ ogun sáwọn ṣé wọn kéèyàn ti kú òní nǹkan téèyàn lásán wọn ṣe àwọn aṣèwò tí wọ́n sọ̀rọ̀ àwọn ti nǹkan tí wọ́n sọ̀rọ̀ àwọn dọ́lọ́ nǹkan àwọn èèyàn wọ́n à ṣe nǹkan kan tó sánmà tí wọ́n sọ̀rọ̀ àwọn dòṣà fáwọn èèyàn bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀ kọ́ wọ́n kàn fàfàkùfà àwọn àjẹmú ti fara hàn wọ́n sì bàbá àwọn àti lójú lásán wọn lójú tó lọ wọ́n sì kú òyìn. tí ẹ bá wo ìjẹ́ ànábì ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti ohun tó lọ́wọ́ bá fi yẹn náà àti wípé ọjà ànábì ọlọ́run yín rí màláíkà màláíkà sì ń bá a sọ̀rọ̀ èyí wọ́n fẹ́ gbé kúrò nípò ìdẹ́dà síbẹ̀ náà ibẹ̀ kọ́ èyí wọ́n fẹ́ gbé kúrò nípò ìdẹ́dà àbí ẹ̀dá wo ni omi lè máa jáde lọ́wọ́ rẹ̀ nígbà táwọn èèyàn bùkátà sómi àbí ẹ̀dá wo ni yóò dùn báyìí tí yóò sómi tómi ọ̀rọ̀ tí ó sì bẹ́ẹ̀ lọ́n pé kọ́lọ́ máa rọ̀ jù tójú ó sì máa rọ̀ fọ́sẹ̀ kan. yorùbá àjọ mi yé àbí ẹ̀dá wo lẹ́nu kọ́ fọ̀jú tàbí nǹkan kí wọ́n máa ṣe kí ó sì ṣàdúrà fún tọ́lọ́wọ́ sì mú kó ẹ̀rí wípé àwọn nǹkan yẹn ó wà super human bí wọ́n ṣe máa ń sọ lè bọ́ọ̀lù super human ó ti ju ìdí èèyàn lásán lọ tá a bá wo àwọn ohun tọ́lọ́wọ́ bọ́ bá tọ́lá rẹ̀ ga tó gbé fún anábà Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ohun tó ṣe àti wípé ọlọ́run ọba kà á sí ó kà á yẹ pẹ̀lú sísọ síra rẹ̀ kalẹ̀ èèyàn ò fẹ́ gbé kó o nípò ìdí èèyàn ilé ọ̀fà táwọn kan fi sọ wípé ọlọ́run gan àtànábì kò sí yàrá láàrin ẹni tó sọ wípé tí kì í bá sọ láànábì ọlọ́run ò lè yíra rẹ̀ yanjú wa ìjẹ́ tí kì í bá sọ láànábì ọlọ́run ò lè yíra rẹ̀ yanjú kí ló dé nínú ọlọ́run wà lẹ́yìn nígbà yàtọ̀ ọlọ́run ní òun lọ kùkùn tó ń kọ́ kùkùn biribiri wọ́n yàn á mo wá dá ọ̀sán ìdá tájà ńlá látara ọ̀sán yẹn làwọn yẹn ti wá dá mi mọ́ lẹ́nu rẹ̀ ní o bó ṣe tù mí ilé ìfìdí kí àwọn tó nínú ń súnfì ṣé ọlọ́run yẹn máa ń bu yìí jù ní abànàbí àná mi sọ ọlá kẹ́ ẹ tó gbọ́lọ̀ ọlọ́run àṣẹ ẹ gbọ́lọ̀ ọlọ́run lẹ́nu oṣù. ẹ sọ̀rọ̀ ìyá ọlá àlùbáríkà ọlá ànábì ọlá àlùbáríkà ànábì ọlá àlùbáríkà àmì ẹni ọlọ́run. ìjẹ́ ẹ máa gbọ́ lẹ́nu wọn nìyẹn torí wọ́n gbà yí pé ó ah, mo fẹ́ rántí wákà kan ni kò sí wáá wá ní a máa rò pé àwọn afi ń yà nígbà Muhammad sọ̀rọ̀ ní ẹ̀sìn wọn fi sàwọn èèyàn ìyẹn ló fà tẹ́ fi rón burú dà tó fi dá ìmọ̀ye wàhálà alẹ̀ lọ fàyín náà mi júdi ka júnìyà wàdọ̀rọ̀dọ̀ ha wà mí náà olómi ga wàlúkọ́là mi wọ́n ní mi kó kala náà bí ma ọ kọjá bẹ́ẹ̀ ní ọ kọjá bẹ́ẹ̀ a kí lè lọ́sọ̀ pé ọmọ ẹni tó lọ́n pálí tó bá ó ní yàrá jọlọ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ló ń pè máàlì máa ń àlùmọ́ bòbí wọ́n ní ìwọ̀n tó ti tó wọ́n lọ lápẹ́lẹ́ ju gbogbo ẹ̀dá ọlọ́run èmi ò lẹ́ni tí mo lè bára ti tí mo lè bára lé siwáàkà yàtọ̀ sí ọ ẹ̀yin dà ọ̀dọ́ lè háàdì sí ilé ìmọ̀ mi nígbà tí àwọn àwọn àṣẹlẹ̀ ti tọkọjá bẹ́ẹ̀ tọjá gbára èèyàn lọ tí ó dẹrù báyàn tó bá ṣẹlẹ̀ ìwọ náà ní farati. bá a má jò tọ́ ha muhammadu yasin muhammadu obìnrin kan ní ọ̀rá sí gbogbo ẹ̀ máa ń yí. oríṣiríṣi kí làwọn yẹn fẹ́ kú sí mọ̀lúbí sí torí kí wọ́n wò pa nípa muhammad náà sallallahu alaihi wasallam ẹlòmíràn wò yí pé kí ló fẹ́ sọ pé àdébùfin yàtọ̀ sọ́lọ̀ ẹ̀ńtọ́ ṣe wí pé ọ̀dà ọ̀dà ẹ̀jẹ̀ fún alákòjú yẹn nìkan àjọjọ́ lọ lẹ́kẹ́ òru ṣùgbọ́n ọmọ ṣe wù lákà ní wàá bẹ mí ọwọ́ ayẹyẹ torí kò sílẹ̀ yorùbá yìí ó ní a wàá ti mọ bẹ́ẹ̀ ṣe dọ́là bàbá mi kí n rí ṣe o ní ọ̀la bàbá rẹ̀ owó ti lọ́lọ́ lọ́tọ̀ ọlọ́lọ́lọ́ bàbá mi mọ̀ tó mọ̀ ọkọ̀ mọ̀ tó mọ̀ lọ. sẹ́yìn lọ́rọ̀ yìí wọ́n ní bàbá mi ni mo kọ́kọ́ mọ̀ kí n tó mọ̀ lọ. bàbá mi lọ́wọ́ akọ́lọ́ ní. nkẹ́ ọlá rẹ̀ ní kọ́kọ́ ti tọrọ àwọn bá ń lé àwọn ọmọ yẹn jáde ẹ bọ́ta ìyọ̀ bá ń lé wọn jáde jáde ẹ bọ́ta ẹ bọ́ta yóò gbé wọn jáde dé oṣù tó ń padà mo ní olé wọn bọ́ta. èso tó ń dùn yẹn kọ́ àwọn yóò gbà pé tí kì í bá sọ láà nábì ni ànábì lọ́fọlọ́ mọ̀ wá nígbà tí wọn àmọ́ ti ń jẹ́ hidaya ilhamu ká sọ. àwọn tá ànábì mọ̀ gẹ́gẹ́ súnmọ́ pẹ́kípẹ́kí sórí àti mọ̀nà fún ara rẹ̀. àwọn tá a mọ̀nà yìí pé agbọ́ ìmọ̀nà ànábì àtẹ̀lé kì í sọdún wa ṣùgbọ́n nítorí àánú fadlu minallah látara àánú látọ̀bẹ̀ ọlọ́run ẹ̀wù tọ́mọ yẹn bá ń pariwo ẹ bá gbé bọ́sítà àti ẹ̀ bá ti lè dára kẹ́ ẹjọ sáájọ mi tóyè nínú fi ọjọ́ wípé mímọ ànábi sallallahu alaihi wa sallam ní abudu fọlọ mímọ àlà ní fọlọ àti àyèmọkọjá àlà nípa ànábi Muhammad sallallahu alaihi wa sallam sọláyé mi ti pípé ní abudu yẹn ọtakò àlùmúlò wẹlifrọ fìyà nínú sallallahu alaihi wa sallam mo rò bóyá wàá bá wọn nítorí jẹ́ pé tí bó ṣe rí sabat wípé lọ́nà sábàtì yéṣùmọ̀ àbúwá ayàtúwọ́ ìdọ̀mọ́ ìrántí oníyẹn ni ó ní tó bá ṣe wípé àwọn àyà àwọn mọ̀jísà àtàwọn àmì tọ́lọ̀ ọba fún sẹ́díbù dàbẹ̀ tọ́lọ̀ ọba fún ànábì sọ́lá àdéwálé sọ́lá àdéwálé sọ́lá tó bá ṣe wípé ó ga ó tóbi ó pàtàkì tó bó kọ ànábì ṣètò ni àyà sí ìwò ó ní tá a bá dá ọkọ rẹ̀ báyìí ó ní àwọn egungun tó ti ké fún nínú sàárè ó yẹ kí wọ́n máa dì í oríṣiríṣi máa ń fi kọ́lọ̀ wọn bò ṣe tó ó kọ anábì tóbi ju gbogbo ńtọ́lọ̀ fún lọ nígbà tọ́lọ̀ wọn bò ṣe tó ìyẹn lọ́fà tó kọ̀ lóbi máa jókòó yìí ìkọjá àlà torí pé àwọn yẹn ò rí anábì ṣe abdùmá ìlọ́wájú ọ̀rọ̀ fún wa kí wọ́n gbé àwọn ṣèyí òhun àkàn náà ṣepò olóhìyà mo gbọ́ kankan lónìí ìgbọ́ láyé wọ́n ń nìkan ní kíní omi àbí nǹkan alágbára omi wọn gbé kíní àti Facebook ẹ̀ẹ́n iṣu ni o ó ní lọ́wọ́ ẹgbẹ́ ìyẹn lè rí inú náà ni náà ni tẹ̀mí ọ̀ ó

ẹ rí i pé olórí wọn gangan tí ń takò Bukhari ní ti ń sọ náà ní wípé inú bọ̀ wọ́n sì gbà pé hadith tó bá ti wáyé inú Bukhari ẹ gbọ́dọ̀ gbà tó kó lálàgbà pa nàbẹ sọ táwọn bá wá sọ̀rọ̀ sẹ fáwọn onílé hadith mú wa tàbí ká má hadith dákúdákú wá kẹ́yìn ọ̀la làáfíà yẹ wá ní kílódé òbí lálàáfíà hadith báyìí wà ní Bukhari wọ́n fẹ́ dákúmá fáyà Bukhari wọn náà nítorí kí wọ́n lè bá a máa rí yóò bu awo Abu Hurairah ya yóò bu wo sàbí lọ àwọn aleykum salaam ẹja sọ̀rọ̀ dáadáa lọ́wọ́ ẹja sọ̀rọ̀ wa inna muhammadan sallallahu alayhi wa alihi wa sallama abduhu al-mustafa ẹrú sin Ọlọ́run lànà bá muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe wọn àtọlọ́run jẹ nǹkan kan náà ṣé wọn á nìyẹn oní ọ̀la àwa mùsùlùmí kúrò níbi táwọn nasọ́rọ́ kó sùn ṣé ẹ̀mọ̀ yìí pé ànábì wa Ìsá náà alayhi salatu wa salam díẹ̀ díẹ̀ ní abẹ́rẹ́ náà sọ̀rọ̀ lọ. ṣé bẹ́ẹ̀ ni àyẹ̀wò ẹ̀kọ́ ẹ máa wo wa qalatil yahudu Uzairu ibnullah àwọn ìyàwó yìí ní Uzairu ọmọ ọlọ́run ni o ìtì àjọ àtijọ́ ọmọ ọlọ́run ṣe ẹ̀mọ́ kí bàbá rẹ̀ ṣáàjù lọ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n sàgbà pé ẹni tọ́lọ́ ń kà sí ọmọ rẹ̀ sí وقالت النصارى المسيح ابن الله وين نصارى او نصارى نصارى المسيح ọmọ ọlọ́run ọba ni ẹ jẹ̀rí pé ara wọn náà wọn á pè ní ọmọ ọlọ́run وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه wọn lọ́mọ ọlọ́run ọba làwọn ṣé wọ́n dà kọ́ ló ń jà àbí wọn dà wọn dà bẹ́ẹ̀ náà ni wọ́n dà kọ́ ló ń jà wọn pè lọ́mọ ọlọ́run yẹn lọ ìpìlẹ̀ mi sáà ń tọ́bi yé ṣùgbọ́n wá wòye pé ẹni tá à ń pè lọ́mọ ọlọ́run yìí ó ń ṣe àwọn nǹkan kan tó wà súpa ọmọ mi tọ́mọ ẹ̀dẹ́ yìí ò lè ṣe àwọn supernatural súpa ọmọ náà ni tó wọ́n pè é tó ń ṣe yìí wà súpa ọmọ ẹni tó mọ àmà tó sì fẹ́ mi sí tẹ̀yẹ sì ń fò lọ àmà tó máa ń sì jù wá ẹ wọ kọ́ báyìí ọmọ àmà ó sì fẹ́ mi sí. eléyìí ẹni tó ṣe wípé kò sí mbẹ nígbà tá a jẹun lé kó sì sọ tá a jẹ nínú ilé wa fún wa ẹni tó ṣe pé ọmọ mi tí mo fi owó sí nínú ilé mi láì sí nínú ilé mi ẹni tó ṣe wípé òkú tó ti kú ó ní kó dìde ó sì dìde tó bá rí bẹ́ẹ̀ ẹni yìí ọlọ́run náà ló ń ná ṣùgbọ́n àbí tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé ẹja kọ́kọ́ gbé kúrò nípò tiwa tí ìbá ti ẹ sọ ọmọ ọlọ́run ní ọjọ́ sọ́la yẹn mi ti ok bó tiẹ̀ ṣe wá jẹ́ ọmọ ọlọ́run náà nígbà tó jẹ́ pé ara ọlọ́run ti yá ẹ̀sìnkẹ́ ẹ̀sìn ẹ̀lísì ntọ́ yà lára nǹkan nǹkan yẹn náà ni kò sí ń yọ kúrò lára ara wọn ẹ̀sìnkẹ́ ẹ̀sìn ẹ̀lísì bí ìgbà tó ti pọ́lọ́ lọ súnmọ́ obìnrin tó wá tẹ̀jẹ̀ rẹ̀ sí la wọ́n ní wàá ló sún ẹ̀mí mi látara ọlọ́run ìgbé ńgbò ti jẹ́ pé ara ọlọ́run náà ni òun náà ti di kí ni o ó ti di ọlọ́run gẹ́gẹ́ yóò sì máa sọ pé ọmọ òun ẹ̀ di owó náà ni ṣẹ́ẹ̀tì gẹ́gẹ́ bá ti sọ fún adébìnrin ìbí ibi tẹ̀síwìrì ni wàhálà ti máa ń dé látara bẹ́ẹ̀ ni wọ́n fi gbé anábì ayé sàkọjá àpò rẹ̀ ní abá lọ. lakọ̀dé káfàrọ̀ lẹ́dí náà kọ́ iná lọ́ha wọ́n ní sẹ́kọ̀dé an yuhlika al-masiha ibn maryama wa ummuhu wa man fil ardi jami'a ọlọ́run láwọn àti wọn sọ pé sọ ọmọ rẹ̀ yà wọn ọlọ́run ọba ni wọ́n ti ja kèfèrí yẹn wọ́n ṣe ẹlẹ́sìn kejì kèfèrí yẹn wa ummuhu tó bá fẹ́ pàjá rẹ̀ táwọn tó bẹ̀ ọmọ rẹ̀ yà wọn táwọn tó bẹ̀ lórí bẹ̀ kọ́ wa ummuhu tó bá fẹ́ pàjá rẹ̀ táwọn tó bẹ̀ lórí bẹ̀ kọ́ wa man fil ardi jami'a gbogbo ẹtí bẹ lórí ilẹ̀ tọ́lọ́ fà fẹ́ pa àwọn ọ̀nà tàbí ẹ̀ ni àwọn ẹ̀dá tó wá gbà mú wọ́n tó wá kànjú wọ́n tó wá kàmọ́jú kéèyàn kan ọlọ́run mọ́jú. ó nígbà tí wọ́n wá kàmọ́jú yìí ẹ̀jẹ̀ wá ń dà ó wá kú láàyè ààyè ọlọ́run ó nígbà tó ń wá kú èwo ló wá wà láàyè gbà náà sídáàdì rẹ̀ náà kú àbókù dáàdì rẹ̀ kó fojú sunkún ọmọ yìí tó bá yẹ kó o sọ pé ọmọ ọlọ́run ní lọ́ọ̀tọ́ ìwọ náà bí ẹ lọ́ọ̀ pé irú tó ṣẹlẹ̀ sí bàbá rẹ̀ kó ṣẹlẹ̀ sí ọ kan àwọn ọmọ rẹ̀ pa kí wọ́n fẹ̀yìn wọn tàbí afẹ́yìn wọn bá kó bójú sunkún wọn. ẹ wá ajá kù bọ́ọ̀lù wọn bá ṣe wá lágbára tó bó ṣe tó ń táwa ń kó àlámọ̀rí wa lọ wájú ẹ̀ nítorí bá wa tá àfẹ́ tá à ń kó ojú wa fi ọmọ tiẹ̀ lẹ̀ ọ̀wá àwọn ti gbọ́ ọmọ rẹ̀ kó lẹ̀ kọ́mọdé wọn ṣe fẹ̀ ìṣọ́mọ́ ọmọ rẹ̀ tó ní wọlé ẹ yà nígbà tó ma yẹ wá jí ìdìbò lọ wá wà lẹgbà lẹ́yìn ìgbà náà sókù padà ní àwọsà lọ nìkan ó fò lọ ní kí ló ṣẹlẹ̀ nígbà tó jí ìdìbò padà ó sà pamọ́ yìí tani sáfù ẹ yà tani sáfù nígbà tó sà pamọ́ ọsọ ká wòye ọlọ́wọ́ sọ ma sáfù ẹ̀jẹ̀ ẹni tí ọ̀rọ̀ yẹn lọ́wọ́ tí ó fi ẹ̀jẹ̀ rẹ̀ yàá yẹn sí mímá ṣé é kiri pa sẹ́sìn ìlàrí ibi ẹ̀sìn islam ẹ̀sìn tó dá yàtọ̀ rẹ̀ anábà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹrú sin ọlọ́run bíi tiwa náà lòun náà àní kọjá àlàǹkà àjọrò pé lọ́lọ́run tẹ ẹ bá sì fẹ́ ròyìn ànábi jọ ànábi òní láwọn tó kọrọ òní ẹ má yìn mí pa ẹ má yìn mí pa kama aqarat an-nasara al-masiha bin Maryam. báwọn nàṣọ́rọ́ ṣe ní àjọṣe wọ ọmọ mọ́lẹ́ àmàpá wọ́n yìí bá wọ́n yìí bó ẹ má yìí bó. ẹ máa sọ pé apple lọ́yìn wà mi sọ pé wọ́n ẹ má sọ bẹ́ẹ̀ sọ wípé ànábì wà lọ́wọ́ pẹ̀lú rẹ̀ yóò wà la ẹ má wà lọ́wọ́ pẹ̀lú lọ́wọ́ anábà muhammad sallallahu alayhi wa sallam tí máa ń ròyìn àwọn ara àtàkùnlé tọ́lọ̀ wọn bó ṣe lọ́jọ́ àlùkìyàmù ó ní ìwà wàṣà bíi tálàrí àrùsọ ọlọ́wọ́n bá wà ní ìwà forí kanlẹ̀ lábẹ́ ní ètò forí kanlẹ̀ tí màá fara ara lẹ̀ fọlọ́ òní pé ń sọ fọlọ́ pé kò sí bá bí àwọn tí wọ́n ń dẹ́mi ìgbà tẹ́mi ń jábọ̀ lánàá abẹ́ ìgbàjára gbàgbé nù sálàyé mi ti yé tọ́yì wànàbíyàwó ni mo ti sábà wànàbíyàwó ayélujára wa rasulahu alimurukabọ òun náà ní nàbí yọ Ọlọ́run alimujitaba sheikh eh, ibn abdulaziz wọn ní alistifa alistifa walilkidọ mutakọribul maana ìtumọ̀ wọn sún mọ́ra wọn ìtumọ̀ wọn sún mọ́ra wọn. ẹ wò ká tó máa lọ ọ̀rọ̀ wọn ká bẹ́ẹ̀ nílò ẹ káka ó pàtàkì ní àná sheikh ibn abil aziz wọn ni pé wàhálà lọ́mọ anaka amala lè máa fi lóhùn pé pípé ẹ̀dá fi tàkìrì àwọn òdìjà ti yí lílá yìí tààrà ó ní bó o ní jẹ́ oṣù rẹ̀ sọ́lọ̀ bó o lọ sí ìdílé ó lè gbẹ́sẹ̀ kún lẹ́sìn wàkúlámà zádà lábìtà kéèkọ́ lílá òdìjà bí ẹrú bá ṣe ń lékún sí nínú mímá mójútó ìjẹ́ ẹrúsìn rẹ̀ fọlọ́run ọba tó la rẹ̀ ga àjàkà máa lò bẹ́ẹ̀ ni pípé tiẹ̀ náà máa lékún sí wàhálà járọjà tó ipò rẹ̀ ọmọ ga sí wàá máa ń ta wàá hàmà ànà ìmàkúlò ọkọ̀ ìyá ọ̀rọ̀ ju àlè òmòdé yàtì bí wájú fún mi náà ẹni tó wá lérò yìí déjì náà bá sin ọlọ́run dé àyè kan kì yọ jáde kó nínú jíjẹ yọ wà wọ bí wọ́n ti máa wí o wà á nà ìkòrò ọjà á nà àkìmọ̀lì kéèyàn jáde pọ̀ nínú òwúyẹ ó gbọ́dọ̀ sin ọlọ́run débi wípé o ní ìdí kó o tún máa kí kankan máa gbogbo kan ló gbọ́dọ̀ máa kí ọ ìwà ni káwọn máa kírun ní táwọn ọmọ ìyànsẹ́ ìwọ sọ wọn ni àwọn sì máa kírun àwọn ti kọjá káwọn máa kí nǹkan gbogbo kan gbọ́dọ̀ máa káwọn bí ìgbà tó ṣe pa sàlámà àlékún sí o. fahuwa min ajihali lọ́ọ̀dì wàhálà lọ́ọ̀dì nínú ẹjọ́ burú jù ní ẹ̀dọ́ ọlọ́run tó sì sọ̀rọ̀ fún yẹn ọlọ́mọdé mi àti ọlọ́mọdé àsọ mi torí kẹ ní ọ lápọ̀n lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn tó jẹ́ mùsùlùmí mo rò pọ̀rọ̀ wa yẹn ó yé àbí tọ́yì afáwa wa ni pé wọn náà bí yàgò ní mùsùlùmí anabi Muhammad sallallahu alayhi wa sallam òun ni anabi ọlọ́run tọ́lọ̀ ọba sàlẹ̀sà ìsàbà ó sàlẹ̀sà mi sọ wọ́n yìí sọ pé bí a yà àná yìí ńlá bá wa kiri sálàyé mi ti wọ́n sábàá iná hùwà àdá iná hùwà ìlà sọ̀rọ̀ ẹ̀ wà mí àbá ìhìn wà nọ̀dì ìyá ìhìn wà yẹ kó àyè wọ́n sábàá iná ṣe é káwọn tó wọn bá ń sọ̀rọ̀ nípa àwọn ànáńṣẹ́ ọlọ́wọ́n bá làáfà fi lo ìṣàbà ó lo ìṣọ́fà nítorí Allahu yastafi minal malaikati rusulan wa minan nas ó lo ìṣìbá nítorí tọ́nà ń sọmọ yìí wà mí ní abá ìhì wà tó di yá ti hì wà ìwà ni hì wà jù kaba yìí náà hùn wà hàbẹ̀ yìí náà hùn ilé aṣọ́ra ọ̀hún mustapha ó sì lo àyìnbùntàbọ̀ nítorí wàláyé sọ sí wàláyé sọ àwọn nàní. ilé àmàlẹ́ ń tàbọ̀ nínú ọ̀sẹ̀ ẹ ẹ gbogbo bẹ ní ọ̀rọ̀ rọsúlù àti lọ́wọ́ abẹ mà ní níta bọ mí lọ sí i mo lọ wàhálà yẹn nìké tọyì mo sì jẹnu Ọlọ́run bó kún wa lọ́wọ́ tọyì wa inna muhammadan abduhu mustafa wa nabiyyahu mustafa anaba muhammad sallallahu alayhi wa sallam bákan náà anabi Ọlọ́run tọlọ ń sọ ibẹ yẹn ló ti wá ju àlọ làwọn àti ẹ làáfin ní dẹgbẹ bó ti ẹ̀jẹ̀ wípé ẹrú sìn ọlọ́wọ́n ọba ọba tó láàrin ga lòun náà àwa àti èyí ṣe nǹkan kan náà torí pẹ́tà àbátúmọ̀ pàwọ́ àti èyí ṣe nǹkan kan náà àwọn kẹ́kẹ́ nínú tó ń ṣe nítorí ìjà ànábi ọlọ́run wàhálà wọn náà bẹ́ẹ̀ ṣe yóò sì fàbínú ọlọ́ ní ìlúpa àjọmọye wọn náà bá torí pé ànábi sọ àwọn nǹkan pé kọ̀kọ̀ sí ni kọ̀ yẹ kéèyàn ok nítorí kí ṣe bá anábìlẹ̀ ọlọ́run si sí wa lónìí àmọ́ àwọn ọ̀fọ́sì òun ló sì dájú ní ẹ̀dẹ̀ ọlọ́run ó kún fẹ́yàwó ju mẹ́rin lọ. tó a bá wò oníwò ojú jẹ́rú kí ló ọ̀rọ̀ ni pé wọn náà lè ju lọ sọ ẹ jẹ́ ìpè kan àwọn sọ pé tó bá ó bẹ́ẹ̀ mọ́lá ó ṣé wàá mọ́ra ti dá ní oní ọ̀wà jẹ́ bàbá àkọ́kọ́ bàbá àlà àkọ́kọ́ ọlọ́ọ̀ni ọ̀wà ṣe bàbá kejì bàbá tí wọ́n jókòó sórí àga lọ́jọ́ náà ẹwà náà kò sí ní tó fa ju wípé mímọ fanabi gbèrú wa lọ láti rò pàwọ́ àti àyàtọ̀ síra wa àwa àti ẹ̀ àyàtọ̀ síra wa ìyẹn ló bá a fi pè ní nàbí yìí torí ká má bàa ṣàṣe ètò nípa rẹ̀ a pè ní abdul nítorí ká má bàa ṣàṣe jù àkìlá àti sọmọ àjàmọ àyè kọ mọ lọ bí sípò ọlọ àwọn tipa rẹ ọka tọlọ wọn bọ yọǹda fún kọ mọ lẹbi lè ṣe mọlọgbà láyé mi ti yé ẹ yìí pé ẹnìkan wàá bá nàbì ẹni tó wàá bá nàbì fojú kí làá nàbì ṣe ńgbà tí wọn fẹ́ fojú ọ̀rọ̀ ọtẹ wọn sọlọ yìí wọn bẹ ṣe ẹ̀kọ́ pé ó yá òjò máa rọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ ni wéyìn ni ọlọ́wọ́n bọ́ bá tó la rẹ̀ ga halakati abuwa gbogbo owó màá ti parun táyì ni lárúbáwá lọ sọ pé halakati abuwa yìí tó pariwo ṣùgbọ́n àwọn ìṣọ́lá alẹ́ wájú sọ́lá kò tẹ̀ wọ ọbẹ̀ náà tó jò sẹ́wọ̀n kẹ́ńgbà tó jò yìí ò tó dá kíló tó ó tó bẹ̀ lọ́wọ́ fún náà nkí hawa alayna wala alayna ìyá ọlọ́jọ́ máa ọ̀rọ̀ sí àwọn àṣàlẹ̀ àwọn igi rẹ̀bẹ̀tẹ̀rẹ̀bẹ̀tẹ̀ àwọn ọ̀dún táwọn èèyàn ti lọ máa má omi ibẹ̀ ni ojú ọmọ rọ̀ sí mọ́jọ rọ̀ sí bí ìmọ̀ àwọn àfọ́nìfọ́ mo rọ pé àjọ mi àjọ rẹ̀ kí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó yàtọ̀ sí wa. èèyàn innama ana basharun mithlukum ẹ máa wò èèyàn abara bíi tí ń lè mí náà kí ló fi tẹ̀lé yuha ilayya ṣùgbọ́n mo yàtọ̀ sí tọ́lọ́lọ́wọ́ bá ń fi wá àyè ránṣẹ́ sí mi sáàsìrí méjèèjì bá wọn tẹ́yìn ọba ti kó méjèèjì tá a bá ti sọ pé abduhu wa rasuluhu níta à ń ṣe ni pé à ń ṣe ná fún ìwò àṣejù àtàṣejù abduhu kò ní já sàṣejù nípa anábì Muhammad sọlọ́ba wa rasuluhu kò ní já sàṣejù parí. gbọdọ̀ wà mi ti ìyẹn ló fi mọ̀ wípé wọ́n á yàrá yẹn nìkan kan dáa mọ́ ó tún sọ wípé ànábì lòun lẹ́yìn ẹ̀ ábìlì rẹ̀ pé ta ló ṣe ìṣìbá àwù tiẹ̀ ta ló ṣe ìṣìbá àwù tiẹ̀ ta ló yọ ọdún sóhun ní ànábì ọ̀rọ̀ nílò àfa àwa fi bọ̀ wá sí bí pé wàkúlù dáwà ní kó wá sí bá dàkú àti ìdẹ́wẹ̀ o wàkúlù dáwà ní kó wá sí bá dàkú fàbọ̀yé wá wà á wà á wà á mọ̀ wà bẹ́ẹ̀ gbàtà wá níbẹ̀. ilé ìwé ni wípé anabi ìtọ́lọ́hún ó là anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ló sì sálẹ̀ sàfún rẹ̀ mo rò pé agbọ́ mi yé o wa rasuluhul murtada ìránṣẹ́ ọlọ́run ó là anabi muhammad sallallahu alayhi wa sallam ayé murtada ẹ wà rí ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ mi tó lágbára ẹ̀rí bí àfa wáyé ó fi nàbí yìí sáájú wá fẹ́ eléyìí tó máa túmọ̀ sí pé méjèèjì yàtọ̀ síra wọn wàmà arsalna min qablika min rasulin wala nabiyyin illa idha tamanna alqa shaytanu fi umniyati ọlọ́wọ́ bá ní min rasulin wala nabiyyin ó túmọ̀ sí pé rọ̀súlù yàtọ̀ sí nàbí tọ́lá àwọn míì máa ń sọ yìí pé rọ̀súlù náà ní nàbí ṣùgbọ́n nàbí yìí àti rọ̀súlù èmi yé ṣe kankan náà anabi muhammad sallallahu alayhi wa sallam nabiyyu lẹ́yìn ìgbà náà rọ̀ṣúlù nínú dáàbì màá fi wọ́n yàtọ̀ síra wọn ni pé nínú Al-Qur'an ọlọ́run bá pa àwọn èèyàn kan ní nabiyyu kò pé wọ́n ó sì pa èèyàn míì ní nabiyyu kò pé wọ́n rọ̀ṣúlù falamma àtàsára wọn fama ya'buduna min dunillah wa habna lahu ishaqa wa yaquba wa kullan ja'alna nabiyya ọlọ́run ní gbàtí ìmọ̀ràn níbi yẹra fún wọn bàbá yẹn àtàwọn èèyàn rẹ̀ àti tí wọ́n ń ṣe lẹ́yìn ọlọ́run ọlọ́run ní a fi ìṣáàpọ̀ àti Yakubu àfitọ́rẹ fún lọ́mà ọlọ́run ní wàkúlẹ̀ ń bẹ àyìnà nàbí ìyá gbogbo wọn lásọdọ̀ ànábì tó túmọ̀ sí ànábì ọlọ́run ní ànábì ọlọ́run ní tani ó ní ìṣáàpọ̀ Yakubu àti ìṣáàpọ̀ ìṣáàpọ̀ ànábì ọlọ́run yaagudu náà anabi ọlọ́run ní wàkúlà jàánà nàbìyà ó dà ọ wá ní bọ́ọ̀lù kúrò fílíkì tábì ismail nínàwó káàní sọ́ọ̀ nípa ìwádìí wàkàlà rọ̀ṣúlá nàbìyà rọ̀ṣúlù tí ó sì ń bi táwọn yẹn wà mí ismail wàkàlà rọ̀ṣúlá nàbìyà kọ́sọ́ yìí kí wàkàlà nàbìyà ìyàtọ̀ nìyẹn láàrin ismail àtọmọ ibrahim tó sára ibi tí tí ọmọ tó mọ̀ sí àfùdọ̀líyà Ismail ló ń sá torí kò ń rọ̀ sílẹ̀ àti nàbí yìí lọ nàbí yìí lásán ni sá ṣéke ní ẹyin báyìí tọ́yì ìyẹn lè máa gbójú wáyé tó rọ̀ sílẹ̀ àti nàbí yìí ṣe ní ni o ọ̀yà rẹ̀ sọ̀rọ̀ ipò wo ló wá gà jínú méjèèjì tó bá ìpínlẹ̀ yàtọ̀ síra àwọn oníṣúfì ọ̀sọ̀ pé gbogbo wa rọ̀ sílù wọ́n làwọn ẹ̀ka àṣà nàbí yìí ìrọ̀sùlù làwọn náà mo bẹ nìkan bàjẹ́ mo bá kọ́ máa kéwì yóò ní ìrọ̀sùlù níbi èyí kan máa kéwì kéwì nìkan yìí wà yóò rọ̀sùlù níbi rọ̀sùlù tí wọ́n máa kéwì eléyìí wà lájà o ti ní ìjọ nínú ilé ó ti kọ́ mọ́ṣáláṣí ó ti kọ́lé lọ́rẹ́ ó ti mú ní ìbọ̀dọ̀ ní ilé mọ́dọ̀ rẹ̀ máa ń sìn máa mú ní ìbọ̀dọ̀ yìí àwọn tí wọn bá máa ṣiṣẹ́ bí àwọn èyí sí àbí wọn máa jó tòsí inú gbó ni wọn mú ìdìbò gbó ni. ìlọ àtàwọn ìbá tí wọn á kọ́lé kan wọn tí ilé ọba máa yí wọn ká wọn lọ ra lẹ́mí o wọn ra lẹ́mí wọn kò wọn kò ẹ bá ṣẹjẹ ẹ bá ṣẹjẹ ibi tẹ́yìn bá ti pọ̀ kọ́rọ́ nu kí kéèyàn máa mú kọ́ pàkìrì kọ́ máa lílà gbàgì torí gbọ́ bá ṣiṣẹ́ kú ládùúgbò náà ni nígbà gbogbo gbogbo bá tán tí gbogbo ilé bá dé tí wọn kàn tí wọn ṣe gbogbo ìwé lẹ́sìn yín láti máa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá débi ògiri ẹlòmíì kò ní sọ pé nǹkan yìí o wọ́n bá tún wọnú gbòmìn lọ. torí òórùn kìíní tí wọn máa ń jó náà kò ní jáwé yọ lálàáfíà òórùn òkété òkété gbígbẹ àtàwọn egungun ọlọ́mọdé àṣìṣe ẹ dàpọ̀ àwọn wàá sọ pé àwọn ẹ̀ṣẹ̀ nàbí yusuf máa rọ̀ sùn látọjọ àdúgbò àròsù lè báyìí náà kó àdúgbò àyè bá wọn fún máa wọn wà máa dàpọ̀ láti lọ dáa wọn ò ní ọlọ́ọ̀ni lámà ní tàdọ́ mi rọ̀sù lè kó ní mí nàbí yé pé àwọn táwọn bá ti di iṣẹ́ àlè ọ̀la máa ń wà rọ̀fà tó àbí àròsù lè làwọn ẹni ọlọ́run ránṣẹ́ ní rọ̀sù lè ọlọ́run ránṣẹ́ ó sì lẹ́ni tó bá ti ránṣẹ́ lè máa kọ̀kọ̀ wọ́n ní ẹ̀rí pọ́lọ̀ kọ̀sọ́ pé kọ̀sọ́ pé kọ̀sọ́ pé rọ̀sù kọ̀sọ́ pé nàbí rọ̀sù lè lọ́dọ̀ ọlọ́run ló ṣe àwọn ṣe ṣe inú yìí wọ́n máa bàjẹ́ tẹ́ ẹ bá tí wọ́n ń sọ̀rọ̀ táwọn èèyàn ń sọ aláwọ̀ akíwárò ṣé àwọn òbí ṣé àwọn èèyàn ọdọ́ tẹ́lẹ̀ ń yí ni àbẹ́ ẹ̀rí kan tó sọ̀rọ̀ ń jó ni tó yí fàáyí tó àbí kàtà bùtù lọ sọ kàtà bùtù. àwọn yẹn sọ jésù lánàá o. kàdámùdù olùgbà ọ̀là o sẹ́ẹ̀rì nínú lálàáfíà tó sì bá mu ní pé èèyàn máa ń jẹ́ nàbí yù náà kó tó di gbogbo bá gbogbo nàbí yù ẹni ọlọ́run bá ti kó méjèèjì papọ̀ fún ẹ máa wo anábà Muhammad sọ̀rọ̀ ó ní ádámù nabiyyun mukallam ó ní ádámù anábì ní tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n kò pín ọ̀rọ̀ sọ̀rọ̀ mo lọ wàhálà yẹn ti ìyẹn ló fà tó fi jọ jẹ pé ìyàtọ̀ wo ló wà láàrin nabiyyu àti rasul ó yẹ ká mọ̀ ó yẹ ká mẹ́nu débẹ̀ wípé tá a ní nabiyyu tá a ní rasul pàápàá jùlọ tó ti pé tá a bá ń ka al-Qur'an nàbíyù ọ̀nà méjì ní gbólóhùn rẹ̀ nínú àgbọ̀n àmàrí nàbíyù àmàrí nàbíyù síbẹ̀ ní ayébẹ̀ kọ́ yá ayọ́hà nàbíyù yá ayọ́hà nàbíyù jọ̀rọ̀ àmì jẹ́jì jọ̀rọ̀ àmì kàwá jọ̀rọ̀ ni mùrùkọ́lá yẹn mi ti ìyẹn pèpè fún mi pé ká mọ̀ tó kí ni ń jà níbí káwá mọ àwọn mọ̀wá sọ́fà ìròyìn tá a máa ń rí lára ẹni tọ́jà níbi tí ò ní sí lára ìyàrá sí i. táwọn ìkan bá ti wá ń pàpè mọ́ra arú ròyìn bẹ́ẹ̀ á ti máa mọ̀ kí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ wá ti wá mọ nàbí yù á wà mọ bá ti wá mọ mọ̀ yàtọ̀ láàrin àwọn ròyìn tí wọ́n bẹ lára wọn njọ tẹni kankan bá ń mọ́ra á mọ̀ wípé ẹni

pé khatamul anbiya wal mursalin àti pé habibu rabbil alamin ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ wọn láti tóbi lẹ́kọ́ sọ́wọ́ àjọlá lọ́kọ́ fún aṣọ mi rà hàdà wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi wa sallam ẹni tó bá níbẹ̀. èyí èyí sẹ́bẹ̀rẹ̀ méjì yẹn ọ̀yà wàá nígbà tó sábà na ẹni tó ń tà tẹ ọwọ́ àti òkúrú na òróró òkúrú ní ọ̀rá ok. kéèyàn máa wò pé kéèyàn kọ́ lọ sí dáwà ni kéèyàn máa wò pé èèyàn wò pé ní bá sọ fún tó bá sọ báyìí kọ́ kéèyàn kọ́kọ́ lọ sí dáwà fún un nígbà tó bá wà sọ bẹ́ẹ̀ ẹ̀yin ṣe wàá máa béèrè ebi ò ti sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ ìbéèrè kejì. wọ́n á tó wà lọ́wọ́. náà náà ìyàtọ̀ ìfi wá láàrin àwọn àjẹ ẹ̀dá ni síbẹ̀síbẹ̀ ọ̀tún yàtọ̀ sí wa. نعم نعم محمد بشر وليس كالبشر ara torí tiẹ̀ àwọn ò ní ibi táwọn ń lọ tó yàtọ̀ sí ti àwọn ó dènà táwọn yẹn bá ti gbé nǹkan kan wá kájọ ká wá sọ̀rọ̀ à ń pẹ̀ báṣárù ló pera rẹ̀ kò sọ pé lásìkò kàyí báṣárù ó ní ìnáma anabasaro mẹsìlò tó àwa nínú pé wàlẹ́ ìsàkàlì báṣáàbù náà ààrẹ rè wàlẹ́ ìsàkàlì báṣáàbù àwa lè sọ pé yóò há ìrẹ́ yìí a lè sọ pé làákín nàbó nàbí yóò lọ a lè sọ pé làákín nàbó rasulù lọ wà má ìlà àzọ àdìkà bìlà alifáàbì wàrídà fi sọ̀rọ̀ ọlọ́run bọ̀ fún wa náà ọyá wa gbọ́dọ̀ ààrẹ kò sọ̀rọ̀. náà ok àwọn ok ah ẹni àwọn máa ń ṣe lórí rẹ kù tí a lè ṣe lórí ẹ ah ẹni àwọn máa ń ṣe lórí rẹ pọ̀ tí ọkùnrin àti obìnrin bá ríra wọn tí wọn bá wúra wọn táwọn òbí bá ní rárá. abùkátà sí pé ká mà di tó fi ní rárá òbí lè ní rísì tó àbáyébù tó àbáyébù dáadáa sálàyé kùtù lápẹjù kóbi owó yìí pé ìwọ́tọ̀ lọ fọmọ mi as esi ẹ ọmọ ess lápẹjù èyí lè fi fọ torí pé ǹdẹ́ màbí kalẹ̀ yóò lè mọ́kànfọ́sà pẹ̀jú èyí. tàbí ọmọ mi irú èèyàn báyìí mo fẹ́ jó fẹ́ mo rò wá láyé pété lápèjúwe wọ́n tó ọlọ́wọ́ afẹ́ fọmọ yìí nìkan wọ́n á tó dúdú mi lò aa mo ti parí dúdú àmọ́ ọmọ eléyìí ti wá dúdú mẹ́wàá o ò lè fẹ́ yìnbọn mọ̀ mi fún èèyàn bá àbá mo fẹ́ mi mo fi sàpèjúwe ni o tàbí àwọn arísè míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ti wí pé o lè má takò sẹ́yà mo rò wàhálà yẹn mi ti rí ẹ̀dẹ̀ tí wọ́n á gbọ́ sọ yìí o kìí ṣe ọ̀ràn yẹn ni fún ẹni òbí kọ́ fọmọ rẹ̀ fún yàn o kìí ṣe ọ̀ràn yẹn òbí ní ráìtì ní ìfọmọ mi fún ọ tírù rẹ bá wá ń ṣẹlẹ̀ tó bá yẹ kóbi tó máa ti ń sọ tó sì máa ti ń ṣe tí kìí sì ṣe ẹ̀sìn ló kórìíra kálá yẹn ti tí ẹ̀sìn wípé rísìn pé ìfẹ́ mi fún ọ ni wípé ìfọmọ mi fálùsùn náà ṣé ẹ mọ̀ pé ẹlẹ́yìn ẹ̀dí sìn á sì mọ̀ pé ẹ̀dí sìn ní tí ọ̀bẹ sì mú ní ní wa ìyẹn lọ bẹ́ẹ̀ nìkan ìyẹn fẹ́ fọ́ ọmọ rẹ̀ ọmọ ọ̀hún gẹ́gẹ́ nígbà tó wà nílé bàbá rẹ̀ ní ti wa mọ́tò tí mọ̀mọ́ bàbá rẹ̀ gbé fún ẹ bá mọ̀ ní ìwà bẹ́ẹ̀ ìwọ ní ìsìn ní èyí ti parí sùkú ọba ni àyẹ̀fí fóun yóò wà lé yín náà kò ní tí ì wá bàbá yẹn náà ni ọmọ tó ń sùkú lọ bàbá wa ni lọ́wọ́ ìgbọ́ ọmọ kọ́ fẹ́ mi ní màtọ́ sùkúù lọ yóò jáde nù. ìjọ tó bá jẹ́ kí ọlọ́fẹ́ ọ̀fẹ́ ìwọ lọ́wọ́ àmọ́ gbé bùkátà yòókù èmi ò tí ì níṣẹ́ lọ́wọ́ o bàbá rẹ lágbára kó lọ́wọ́ fọmọ fún yàn o. ìyìn ló báyà ẹgbọ́ mi yé òun kó lágbára rẹ. tàbí ọbẹ̀ fọ́ mi èèyàn kan ọmọ rẹ wà ń sùkúù ìwọ sọ pé tọ́ bá ti fẹ́ yóò kó sùkúù ni o. àrà wá ẹni tí ò sí sùkúù lọ tó ń kú o ọmọ tèmi ọ̀ lọ sùkúù bàbá rẹ ní ráìtì yẹn ìmọ̀ rẹ̀ wá gbọ́ àwọn kan tí mò ń sọ yẹn yìí tó bá jẹ́ pé kìí ṣe ìkórìíra ẹ̀sìn lóbi òbí fẹ́ fọmọ fún mi kìí ṣe ìkórìíra ẹ̀sìn pé àtòrí ẹ̀sìn tó ń ṣe tàbí ọmọ mi ọ̀sọ̀ ní ìjà tàbí irú kan báwọn tó bá yẹ kéré sí ó lè já ìsàn ara kan ló mọ̀ pẹ̀lú èèyàn ó lè já àwọn nǹkan míì ló mọ̀ àti tó ti ń sùn ó lè jẹ́ wípé àwọn kan tí kò wú láti sọ ni kó má dàbí ń sọ̀tì fún yàn sára yẹn ti kí wọ́n dájú àtọ́ yín jẹ pẹ̀lẹ́ yẹn ó ní ráìtì yẹn. tọ́wọ́ wa ìkórìíra àbí kórìíra ẹ̀sìn. tọ́wọ́ wa ṣe pé kórìíra ẹ̀sìn ni ìyẹn wá lọ́rọ̀ wà lórí ẹ̀ èèyàn wà á ṣiṣẹ́ lórí bó o ní o ti yọnu kéde ń tó kù ní pé kéèyàn lọ ṣe nìkan lẹ́yìn o èèyàn ṣe nìkan ọmọ ọlọ́mọ lẹ́yìn o. ọwọ àwọn àwọn wo ni máa bá a sọrọ tí fi gbọ ẹ wà lọ́mọbẹ wọn títí tí ó fi gbọ torí kí ọmọ tó ń torí rẹ̀ dáàmú tó fẹ́ yẹn sáwọn òbí wọn ó o ni ó padà sí rẹ̀ ni ó padà sí mo rò rẹ̀ ó lò òkè báyìí bá tán yóò Ọjọ òkùnkùn sí lómi yóò délé rẹ tán tó mọ̀rọ̀ ọjà tọ̀ rà èmi ìwà ń bẹ tẹ́mi rè ò lè gbé èmi ìbẹ tẹ́mi gbé èmi ìbẹ tẹ́mi ò lè gbé wọ́n kọ́ mọ̀ pé ẹ̀mí rè ò gbé ọkàn ara ẹ̀ lè mọ̀ ẹ́ mi bá ń jáde gbogbo mi bá wà lọ́dọ̀ ń dọ́kọ̀ kọ́ tó wà ní ọkọ̀ tí ń tá a tọkọ kápọ̀ ẹ̀ máa bẹ́ẹ̀ ni ọba wa lè ìwọ ni ó padà sí ilé bàbá yẹn náà ni ó padà sí mí ò jọmọ́ bá wọn tẹ́ pé ọkùnrin mi jẹ́ tó padà sàbòsí fún ni torí pọ́n fẹ́ ń fa ẹ̀pọ́ ń tọ́wọ́ pé kò sẹ́ni tó bì jẹ́ ó wà lọ́wọ́ kọ̀ọ̀tàn àwọn èyí rẹ̀ wà sọ pé ẹ bá ní ọmọ fáwọn onírun ìgbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọyọ̀ nìkan bójú rẹ̀ ọbọ̀ jáàmù bọ́ọ̀ bá ti lè ṣe báyọ̀ ọmọ mi ò sì dàrú tán yanyan wọ́n bá wọn gbá bọ́ọ̀lù àwọn mi ò tún sáré wá bá ọkọ rẹ ẹni ọ̀gbádùn àwọn máa tọ́jú ẹ̀ ti à àwọn ló tún fẹ́ lóṣù méjì wọ́n tún kíkẹ́ wọ́n bá sọmọ ọlọ́mọdé bọ́ọ̀lù wọ́n mọ̀ bá ṣẹ̀ síra wọn ọlọ́run kó ṣàforíjì fún wa tọ́tọ́ báyìí pé kórìíra ẹ̀sìn ni ìyẹn gbìyànjú lórí wípé bọ́ọ̀lù ni bàbá yẹn ó ti gbà ṣùgbọ́n tó báyìí pé kò gbà náà ni èmi mo fà dọ́là kéèyàn lọ fẹ́ lómi ju kéèyàn fagídí fóbìnrin yẹn lọ èmi personally ìyẹn lè gbọ́ ọ̀nà mi fẹ́ o ìyẹn lè padà lọ sí mahakama ìyẹn lọ sí ṣùgbọ́n mi àṣepẹ́sì mo dọ́là fún kéèyàn fọmọ rẹ̀ lẹ̀ kéèyàn má dẹ̀bi wọn dúdú kéèyàn fẹ́ fọmọ rẹ̀ èèyàn kó lè yàn bá tọ̀ èèyàn sọ̀kọ́ lè yàn lẹ́bi wọn èèyàn lè torí kéèyàn fẹ́ fẹ́ yẹn mọ́sálàhà wà ń bẹ̀ fún èèyàn bọ̀ kò sí mọ́sálàhà ń bẹ̀ fún fámìlì yẹn mọ́sálàhà fámìlì àti lílẹ̀ bí pọ̀ ó sì tóbi ju mọ́sálàhà àti nàlọ́ kéèyàn fi ilẹ̀ kẹlòmí ò fẹ́ yóò padà mú ẹni tínú ọyọ sí wa ẹwọ ẹni tó bá ṣe mẹdísìn títí irowó tó ní irun ìgbà tí ó gbé mọ́tò gidi wa wọn gbà yọrọ wọn pa <laughs> so èmi ń tèmi mo fà dọ́là kéèyàn fọmọ náà lẹ kéèyàn lọ fẹ́ lómi torí tí wàhálà rẹ bá dé ẹ fọmọ mi wàhálà fìtínà lẹ́yìn àtàwọn òbí rẹ ọjọ́ máa fà lọ sí tẹ́fì bó bímọ wọn ò ní wá tí wọn bá wá kó dá wàhálà lẹ wọn àní fẹ́ ra àwọn ọmọ tó ma wọn bí kí láà máa fà wọn sọ pé àwọn àbúrò rẹ wọn ò dọdọ bá ṣe èpè wọn máa gbé sẹ́yìn gbogbo gbà láfẹ́ gbà mí ilé ọlọ́run bá ṣe kíni wọn fẹ́ tàbí èsì dandan ní wọn náà fẹ́ èsì dandan ní wọn fẹ́ fẹ́ lómi ilé ká máa sọ̀rọ̀ àjùgbà tọ́rọ̀ bá ń dà wà tóbi ní pọ̀ ká kíkọ̀ àlọ́ ọlọ́run tọ́ba ti kíkọ́ àlọ́ ọlọ́run tó ṣe nǹkan tí ayé òdodo gbọ́ pa rẹ̀ yọ̀rọ̀ ọ̀run láti fi láti rọrùn fún ẹ láti fi lẹ̀. mo rò pàdà yẹn mi ti ṣùgbọ́n tọ́ba ti ṣe tí ọ̀bà tọ́lọ́run tó wò pé àṣírí ọmọ máa tú. ọwọ́ àgbà àti kó sínú eléyìí náà kò ṣe fi ilẹ̀ máa o kíkọ́ àlọ́ ọlọ́run tọ́ba ń fún mi kíkọ́ àlọ́ ọlọ́run má ṣe tí ó tàbùkù ẹ gbogbo tí yẹn bá ti ṣe pẹ̀lú obìnrin tí ọba tọ́lọ́run yẹn ń tàbùkù o bá ti ṣe yẹn àti kò lè tọ́ báwọn pé wá ti wá torí ọlọ́run bá fi nǹkan kan lẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ tó dáa jùlọ pààrọ̀ fún tọ́lá yẹn mi ti ọlọ́run bá ló mọ̀ jù síbẹ̀ rẹ̀ mi wá lò sí. sẹ́mi wá lò sí subhanallah muhammed sallallahu alayhi wa sallam.